You don't get post again. You don't become government property. You don't become. He say him post. I say you don't become government property. Yoruba Yorùbá mọ̀ nation mọ̀ nípa Yorùbá mọ̀ nípa Yorùbá mọ̀ nípa So send to my fire, that's it. Oh yeah, open that one. Collect all the other dress. Eh? Open it. open it. Open it for her. We are going to open it. Open it. Eh, eh, she, she. She shall me. She oh. will not do again. Open me. How you do? For them. Baba. She will walare. I know the young boys will. You are useless people, like people are living in peace you want to cause problems here in Yoruba nation you are you are mad. wọ́n máa bọ̀ ní inú secretariat ó wà lára ilé oúnjẹ wà lápá ilé ó wà lọ́wọ́ lára ilé náà sí sí sí náà gbàdíwà ọgbẹ wà. àlàyé yóò tiẹ̀ tó tó. ó ń dèdè ó ń dèdè ìdèdè kò jẹ́ àbí. sí lọ́wọ́ ẹ̀ sókè ọwọ́ ilé ti kọ́tọ́ débi kí n kúlẹ̀ láti ó wà bẹ́ẹ̀ kò sí. all that is good. you're one by one. okay another one see another one. he plenty for the body rìmẹ́wà yẹ rìmẹ́wà bọ wa ka gbé. yóò yóò fún ara ẹ. wọ́n mẹ́ta sáàjì all of them o. ẹ yọ ọ́ sọ̀rọ̀ kí ni ẹsẹ̀ oògùn tó wàá gbé sára rà kí ni ẹsẹ̀ help ẹ rà tí help ẹ wear your this to do e help you ẹ ọ ọ̀gá babaláwo help you. kámọ ẹ tíya kárí ọ̀kámọ wẹ̀ wẹ́ẹ̀ yọ̀ kámọ wẹ́ẹ̀ yọ̀ kámọ. bí àdá sa Ibrahim. kárí ọ̀kámọ. No, no, just remove only white. I mean, now, like, oh, no, one, oh, where, where you are coming? This one, coming. This one, I'm the chap. Oh, yeah, but I think I'm going to go. Look at them. Kò síṣẹ́ gbogbo àtàwọn tó kó sára kò síṣẹ́. Ó yẹ kó ti fly ni. Ó yà ọkọ tẹ disappear. Ó ti disappear. Where you na this one said to be at this side. Ẹrù ìyá wọn pé kò lẹ́yìn lọ́rùn kò síṣẹ́. Ìjọba jókòó lọ. Àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jókòó lọ. You made it with a pocket. Follow the plate. See now. Fóònù For the boot sef, they will tight. They will, they will tight. As if they will tight for the boot. Ọ̀gá fóònù mi hàngì ni. Fóònù mi hàngì látàárọ̀. Mo ti rí rẹ́kọ̀dù látàárọ̀. Ó hàngì. Kámo Mo máa sẹ́ndì ẹ̀. àgbáyé láti àtètè kọ́ṣe wá kán tó sọrun wájú pọ̀ mọ́ tẹ̀yìn ṣùgbọ́n ibi tí mò ń lọ léni ni pé èní ni ọjọ́ tọ́lọ̀ yàn fún wa tẹ́wọ̀n pa ti ń sọ ìjọba délé ìjọba délé ìjọba délé èní yìí gangan níjọba délé bẹ̀rẹ̀ mo ti bá yín ṣàdéhùn mo sọ fún yín pé tí n bá ti wọ ilẹ̀ Yorùbá tá a dé ìlú Ìbàdàn a jẹ́ pé ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ ìjọba Yorùbá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́ni o ó ti di dandan ṣùgbọ́n àwọn àlàyé kan ni mo fẹ́ ṣe fún wa wípé mi ò fẹ́ káwọn èèyàn rò wípé ó ṣe jẹ́ bẹ́ẹ̀ wípé báwo la ṣe débẹ̀ àwọn tá a jọ rìnrìn ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè wípé ó ti ní déédéé ìgbà ìka padà sílé wọ́n mọ ibi tá a ti bẹ̀rẹ̀ wọ́n mọ ibi tá a dé ṣùgbọ́n nítorí àwọn tí wọ́n mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ a fẹ́ ogun ni a fẹ́ ìjà tó bá ti kan dúdú wọ́n á máa mú ọ̀rọ̀ ìjà wá ṣùgbọ́n tó bá kan funfun táwọn bá fẹ́ pín sí èdè wọn bá yàtọ̀ kínkínní èdè wọn máa pín ní wọn máa pínra wọn ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa tá a bá ti fẹ́ pín wọn máa ní ìjà ìjà bàtà ọlọ́run dẹ̀ ti fi òótọ́ hàn àwa ó ti set us free so àti kó òun ìdè yẹn àti mòótọ́ ọlọ́run dẹ̀ ń lead and follow and follow so tá a bá fẹ́ wo kakàn sáré sọ wípé òkè báwo la ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wa nígbà tá a la fẹ́ kó nínú nàìjíríà àdẹ̀fógun. Ah, a bẹ̀rẹ̀ ìrìn àjò wa àdéhùn wà láàrin èmi àtàwọn Yorùbá pé ẹ fún mi ní petition five million ìpè tẹ bá ti fún mi o pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run a máa lọlé a máa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ jẹ́ kí Ọlọ́run mi kó ṣe ìyanu ẹ dẹ̀ ṣe ti yín ẹ fún mi more than five million petition so ó wá kú kémi náà ṣe tèmi mo wá fọpẹ́ fọlọ́run ọba tó ní ọpẹ́ tó ní ìyìn lọ́dọ̀ wípé ó ṣoore yẹn pẹ̀lú àánú Ọlọ́run àti gbogbo ata ní ìgbàgbọ́ jọ sọwọ́sowọ́pọ̀ àti dé ilẹ̀ ìlérí wa o adélẹ̀ ìlérí wa lénìí pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run a láti five million petition láti five million petition a recognition gbogbo wa a bẹ̀rẹ̀ sí ní kọ ìwé káàkiri káàkiri àgbáyé pé a yorùbá o wọ́n pè wá nàìjíríà ṣùgbọ́n yorùbá làwa o yorùbá ti bẹ̀rẹ̀ sovereignty wa so ẹnikẹ́ni ò lè wá láti sọ pé òun tún control àbúrò òun òun dominate wa kò sí yẹn mọ́ kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ mọ́ Our indigenous Yoruba people mo máa ń pè wá ní IYP sovereign people Niwa. wá rights, ní need, that ní allow anybody but because of the amalgamation ó dẹ̀ ti expire ní 2014 and by the special grace of God a ti declaration November 20 2022 la declaration ọlọ́run dẹ̀ ti yano but gbogbo àwọn ọ̀tanulé gbogbo oríṣiríṣi la ṣáà ń fọgbọ́gbọ́n ṣe pẹ̀lú election Nigeria àfẹ́ any conflict pẹ̀lú wọn because a mọ̀ pé wọ́n exercise right wọn ni torí the right to vote right wọn ni àwa náà dẹ̀ right to self determination so àfẹ́ kí conflict wà àṣàrò ajẹ́ kan ṣe tiwọn jẹ́jẹ́ àwa náà dẹ̀ ń ṣe tiwa lẹ́gbẹ̀ẹ́ kan so lẹ́yìn ìsìn pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run láìsí ẹ̀ ìgbádùn owó ọlá iyì ògo ọlọ́run ó máa wà fún gbogbo wa ní orílẹ̀-èdè yorùbá tó jẹ́ ọmọ yorùbá torí bí tá a dé yorùbá first ni so indigenous yorùbá people tọ́lọ́hún oore tọ́lọ́hún ṣe fún wa ká tiẹ̀ kọ́kọ́ kó wà láàrin wa ká kọ́kọ́ lò ó kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí lọ dáadáa so pẹ̀lú blueprint wa eh, olú ìlú ilẹ̀ yorùbá so democratic republic of the yorùbá DRY sovereignty wa ti bẹ̀rẹ̀ sí ní a ní control over territory gbogbo borders wa pátá control over it mo ti máa ń sọ fún àwọn ọmọ ológun wa tó wà nínú armed forces ìpè tẹ́ ẹ bá ti gbọ́ pé mua ó dé mua ni Modipe Onítìrí Abíọ́lá tọ́ ẹ bá ti gbọ́ pé ó ti dé sílẹ̀ Yorùbá ó dé Ìbàdàn gbogbo ọmọ Yorùbá tó wà ní gbogbo barracks tó wà ní ilẹ̀ Yorùbá igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá a jáde kúrò nílẹ̀ Yorùbá o kò kí n ṣe kú o ẹ take over gbogbo barracks yìí all the barracks all the stations all the borders tó ra láti wà in control of in territorial integrity wa internationally wọ́n láti mọ ibo ni bọ́dà wa a mọ̀ pé bọ́dà wa sí ẹ̀gbẹ́ kan pẹ̀lú Benin Republic ni ẹ̀gbẹ́ kan pẹ̀lú ibi tí Nigeria máa ń pè ní Niger Delta area ẹ̀gbẹ́ kan pẹ̀lú Nigeria, the other side pẹ̀lú omi agbami Gulf of Guinea so territory wa à láti control ẹ̀ so right now a ti bẹ̀rẹ̀ sí ní control territory wa gbogbo ọmọ Yorùbá tó wà ní all the barracks ẹ̀ take over ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ nìyẹn so tá a bá rí ẹnikẹ́ni tó wá sọ pé òun fẹ́ takò àbó òun fẹ́ ṣe ó máa commit terrorism double t ló máa commit terrorism and treason ẹnikẹ́ni láti èní lọ tó bá gbéra pé òun fẹ́ da nǹkan rú òun fẹ́ ba nǹkan jẹ́ ó máa commit terrorism and treason àwọn kan ti ní ẹ̀sùn yẹn sílẹ̀ lọ́tọ̀ wọ́n ti ní tó ti wà so ẹni tó bá lóun wá gbéra ń sìn lẹ́yìn tó yẹ pé officially a ti ń lo sovereignty wa ẹni tó bá try yẹ kò ní yẹ terrorism charges o kò dẹ̀ ní yẹ treason charges so láti èní lọ ọmọ Yorùbá a ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa o ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ká fọpẹ́ fọlọ́run ká yin Ọlọ́run o bẹ̀rẹ̀ ni Democratic Republic of the Yorùbá is the newest nation in the world orílẹ̀-èdè tuntun ni number fifty five láfíríkà ni ní èmi yìí ó di nọ́mbà fifty five láfíríkà ayé gbọ́ ọ̀run gbọ́ ni orílẹ̀-èdè yorùbá democratic republic of the yorùbá is the newest nation in the whole world àní èmi nǹkan kan yí padà láyé àti lọ́run orílẹ̀-èdè yorùbá bẹ̀rẹ̀ lẹ́ni o tí ò sí nǹkan kan tó yí padà pẹ̀lú àṣẹ tí ọlọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbẹ́ orúkọ mi ni Modúpẹ́ Onítìrí Abíọ́lá ọmọ onítìrí èkó opó olóògbé MKO Abiola mo kí gbogbo ọmọ Yorùbá. ìfilọ́lẹ̀ rẹ̀ àsìkò wa ti tó láti máa bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn ìbùkún tabua àlùmọ́nì ohun èlò ilẹ̀ ọrọ̀ àdáyébá àti àwọn òṣìṣẹ́ onímọ̀ ènìyàn tí ọlọ́run alágbára jùlọ fi bùkún wa lọ́pọ̀ yanturu lórí ilẹ̀ àwọn baba ńlá wa níwáyìí gbogbo ilé ẹ̀kọ́ gbogbogbò àti ilé ẹ̀kọ́ aládàáni bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi lọ dé ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó tún fi dé ilé ẹ̀kọ́ gíga ìgboyà àkọ́kọ́ tó wà ní gbogbo olú ìlú méjèèje ti orílẹ̀-èdè olómìnira Yorùbá DRY ni a ti tìpa láti òní lọ títí àkíyèsí síwájú èyí ni láti lè pèsè àyè fún ìgbékalẹ̀ àrà tuntun lórí ẹ̀kọ́ tó wá pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo ìpele sípele títí ó fi dé ilé ẹ̀kọ́ gíga alákọ̀ọ́gboyè gbogbo oríṣiríṣi àwọn ẹgbẹ́ àti ẹgbẹ́ aláfẹ́ àti ẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba NGO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n forúkọ sílẹ̀ lábẹ́ ìṣàkóso nàìjíríà ni a gbẹ́sẹ̀ lé pátápátá tí a sì dá wọn dúró a sì tú wọn ká láti òní yìí lọ gbogbo àwọn ilé òṣìṣẹ́ olú ìlú méje ti orílẹ̀-èdè olómìnira yorùbá DRY ló ti di àyípadà tí yóò sì máa. wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá wípé èmi yóò sin àwọn ojúlówó ọmọ yorùbá. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. ti orílẹ̀-èdè yorùbá olómìnira. nítò nípa lílo àwọn agbára olórí ìjọba délé. nípa lílo àwọn agbára olórí ìjọba délé. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò. olóòótọ́ sí orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. àti àwọn ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. èmi yóò sì fi tọkàntọkàn ṣe àwọn iṣẹ́. àti ojúṣe ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. ẹ̀tọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀. ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi ni yóò máa jẹ́ ìtọ̀nà sí ìṣiṣẹ́ mi. àti ìṣe mi. àti ìṣe mi yorùbá ni àkọ́kọ́. yorùbá ni àkọ́kọ́. èmi yóò jẹ́ olódodo. èmi yóò jẹ́ olódodo. sí àwọn àgbékalẹ̀ mímọ́. sí àwọn àgbékalẹ̀ mímọ́. ètò ìṣèjọba ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ètò ìṣèjọba orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. èmi yóò sì dáàbò bo ìdáǹdè orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. òmìnira rẹ̀. òmìnira rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. àti àwọn agbègbè rẹ̀. èmi yóò sì dáàbò bo àwọn ẹ̀mí. èmi yóò sì dáàbò bo àwọn ìní. àwọn ohun ìní. àwọn ohun ìní. ìtúsílẹ̀. ìtúsílẹ̀. àwọn ohun àmúṣọrọ̀. àwọn ohun àmúṣọrọ̀. ògo ògo àjogúnbá àjogúnbá àṣà àṣà ìtàn ìtàn èdè èdè ìdánimọ̀ ìdánimọ̀ àti ilẹ̀ babańlá ojúlówó ọmọ yorùbá lápapọ̀. àti ilẹ̀ babańlá ojúlówó ọmọ yorùbá lápapọ̀. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. èmi yóò ṣe ìgbélárugẹ àwọn ìrànlọ́wọ́. àti ààbò àwọn ènìyàn. àti ààbò àwọn ènìyàn. èmi yóò sì ṣe ètò ààbò. èmi yóò sì ṣe ètò ààbò. ó péye fún orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ló péye fún orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. mo sì tún ṣe ìlérí wípé. mo sì tún ṣe ìlérí wípé. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. èmi kò ní dalẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn mi ní sí mi. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. tí mo bá da májẹ̀mú tí mo dá lónìí. èmi ti ṣetán láti fa ara mi kalẹ̀ èmi ti ṣetán láti fara mi kalẹ̀. fún ìjìyà tí ó nípọn. fún ìjìyà tó nípọn. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. láti ọwọ́ orílẹ̀-èdè mi yorùbá. èyí ni májẹ̀mú mi. èyí ni májẹ̀mú mi. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. ní báyìí a máa tẹ́tí sílẹ̀ fún ọ̀rọ̀ àkọ́sọ olórí ìjọba adelé ti orílẹ̀-èdè yorùbá olómìnira tiwantiwa. ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ọjọ́ ọ̀rọ̀ adelé tó dúró lórí àánú ọlọ́run mo kí gbogbo ọmọ nílẹ̀ yorùbá IYP káàkiri. ní orí ìkànnì yìí o gbogbo ìlólùfẹ́ wa ní orí ìkànnì yìí ẹ ti bá wa wo fọ́nrán yẹn àwọn ọmọ tí dúpẹ́ onítìrí ẹ tí wọ́n kó síta tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ogun àwọn àwọn lẹ́rí tí ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ yẹn o nígbà tẹ́nìkan sọ wípé òun jẹ́ adarí kí ni iṣẹ́ adarí ṣèbó yẹ kó ṣúwájú ni kí àwọn ọmọlẹ́yìn wọn sì tẹ̀lé wọn ṣùgbọ́n ẹ wo nǹkan tí ìyá yìí ṣe kì í ṣe kinní wọn ni kì í ṣe kejì wọn rèé o èyí tí wọ́n ṣe ní àkọ́kọ́ bí wọ́n ṣe fi àwọn ọmọ wọ̀nyẹn lẹ̀ sí Abolongo Correctional Center nìyẹn o ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ àwọn ti gba ilẹ̀ láti November àwọn ti ń ṣe ìjọba ara ara wọn ẹ jọ̀ọ́ Yorùbá bọ̀ wọ́n ní tọ́wọ́ ẹni ò bá ti tẹ̀kù idà kì í béèrè ikú tó pa bàbá òun ẹ jọ̀ọ́ nínú ilẹ̀ Yorùbá tá a ṣì wà lẹ́ni owó wo là ń ná o àwọn olóṣèlú ṣe ètò ìjọba o ṣùgbọ́n ìyá yìí máa sọ fún gbogbo àwọn tó ń tẹ̀lé wọn báyìí wípé àwọn ti ń ṣèjọba ara ara wọn ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ ìṣóbójúmu ẹ ò ti wá rí wípé ìyá yìí kàn fìyà ń jẹ àwọn ènìyàn ni àwọn tí wọ́n kó aṣọ ọmọ ogun sí lọ́rùn tẹ́ ẹ̀ ń wò táwọn ọlọ́pàá ń fà ní fàǹfà yẹn báyìí àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n lọ kó o kì í tẹ̀ ń ṣe àwọn tó ń tẹ̀lé wọn wọ́n lọ háyà àwọn ọmọ wọ̀nyẹn àwọn tó ń bá ti rí pé ìyà ń jẹ kò sówó lọ́wọ́ wọn wọ́n á lọ tọ̀ wọ́n wọ́n á ní kí wọ́n má wọ́rì ah, ẹ wo gbogbo ibi tẹ́ ẹ ń lọ yẹn un camera gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ ẹ ṣáà máa lọ ẹ lọ gba ìjọba ẹ lọ sí secretariat Ìbàdàn kẹ́ ẹ lọ gba ìjọba ẹ wò ti ṣẹlẹ̀ báyìí àwọn ẹbí àwọn tó na ọmọ ni wọ́n á máa sáré kiri báyìí àìmọríkọ̀ ọmọ orogún ni o òun ló jẹ́ kó torí bomi gbígbóná wọ́n ní wọ́n kìlọ̀ fọlọ́dẹ ò ṣùgbọ́n kó gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọ̀ lọ́dẹ ìyá tẹ̀ ń wò yìí kò sí ní Ìbàdàn o adelé tẹ̀ ń wò yẹn adelé yẹn ò sí ní Ìbàdàn o ẹ ti gbọ́ gbogbo àlàyé adelé lẹni tó wọ agbádá blue tó kó lẹ̀kẹ̀ yẹn kò sí ní ilẹ̀ Nàìjíríà yẹn òkè òkun ló wà fọ́nrán tẹ̀ ń wò yẹn wọ́n gbé kámẹ́rà síwájú wọ́n wọ́n ṣe fídíò wọ́n wá post ẹ̀ wọ́n jù síta wọ́n láwọn ti wà ní Ìbàdàn wípé kí àwọn ọmọ máa lọ sí governor's house kí wọ́n máa lọ sí secretariat kí wọ́n lọ sí governor office. kí wọ́n lọ gba ìjọba ẹ jọ̀ọ́ tí wọ́n bá ń tì yín ìjòyè kẹ́yìn gan tìra yín tí èèyàn bá fẹ́ ṣe adarí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe adarí ló yẹ kó ṣíwájú ẹ wo gbogbo ìgbà tí a fi ń ṣe rally Yorùbá nation bàbá Ìgbòho Òòṣà ló máa ń ṣíwájú ẹ ò lè rí bàbá Ìgbòho kí wọ́n jókòó sínú ilé kí wọ́n ní káwọn ọmọ kọlu ìgbẹ́ bàbá Ìgbòho máa tẹ̀lé wọn kí ló dé tí ìyá Onítìrí ẹ fẹ́ gba ilẹ̀ ẹni ẹ ti gba ilẹ̀ ẹ ti declare láti twenty twenty two ẹ wá fẹ́ gbé adelé wọlé nìyẹn àti ìjìnlẹ̀ mákọ̀sì gbogbo àwọn tí wọ́n ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yín kò sí ẹnìkan ní ìlú ìbàdàn ẹ kọ̀ kó àwọn ọmọ ọlọ́mọ àwọn ọlọ́mọ lẹ́rí yẹn obìnrin tí wà nínú wọn ṣe ráyé ẹ wọ ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí ẹ àwọn lẹ́rí yẹn tí ọwọ́ ti bà wọ́n o a sì sọ wípé fúlàní à ń fẹ́ bọ́ lóko ẹrú fúlàní ìyà ń jẹ wá ẹ ti wá rí wípé ìyá dúpẹ́ onítìrí ẹ wo ìyà tó fi ń jẹ àwọn ọmọ yorùbá o àwọn ọmọ Yorùbá ló kó aṣọ ọmọ ogun sí lọ́rùn yẹn o ìyá Dúpẹ́ Onítìrí um kò gba àwọn ọmọ Yorùbá kúrò lóko ẹrú o ó túbọ̀ ń kó wọn sínú oko ẹrú ni ó ń kó wọn sínú ọgbà ẹ̀wọ̀n àwọn eléyìí báyìí ẹ mọ̀ nǹkan tí wọ́n máa ṣe fún wọn torí jágàmù wọ́n kà mọ́ wọn lọ́wọ́ ẹ wo nǹkan tó sọ àwọn àwọn àwọn ọmọ ènìyàn dà ẹ wo nǹkan tó ń ṣe fún wọn lẹ́yìn ìgbà tó ti gba owó one million dollar ó wá ń wá nǹkan tó òun fẹ́ fi arúmọ lójú láti fi bo one million dollar yẹn mọ́lẹ̀ òun ló torí kó àwọn ọmọ wọ̀nyí síta o lóun gbé adelé síta adelé wọn lẹ́rí tó ka wọ́n tiẹ̀ ti ṣe ìbúra fún adelé wọn òun lẹ́rí tí wọ́n ṣe ìbúra fún yẹn ìyá náà lẹ́rí tó sọ̀rọ̀ tán yẹn tán náà wọ́n ti gba orílẹ̀-èdè ìyá wọn ò rí sójú o bí ó ṣe wà yẹn báyìí tó ti lè mọ̀ wípé wọ́n ti kó àwọn ọmọ wọ̀nyẹn wọn ò lè rí ìyá pè mọ́ o ìyá ti lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ó ti lù ú pa Ah! Ẹ wò ó, Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti ṣe àtìlẹ́yìn fún bàbá wa Ìgbòho-ṣà. Bàbá wa Professor Banji Akintoye. Àwọn nìkan la mọ̀ sí adarí gidi o. Elédùmarè á ràn wá lọ́wọ́. Ẹ bá wa pín ètò yìí wípé àwọn tí wọ́n mú yẹn o, wọn ò kí ń ṣe ọmọ lẹ́yìn bàbá ìgbòho o. Wọn ò kì í ṣe, ẹ́, àwọn ọmọ bàbá wa Professor Banji Akintoye. Ẹ ti gbọ́ nǹkan tí ìyá sọ. Ẹ̀, onítìrí. Ó ní democratic Republic of Yorùbá làwọn wọn ò kì í ṣe Yorùbá nation o gbogbo ẹ̀yin bloggers àbẹ́yìn oní newspaper ẹ̀yin oníwèé ìròyìn tẹ́ bá fẹ́ gbé ó ní Democratic Republic of Yorùbá làwọn ó yàtọ̀ sí àwọn bàbá wa Ìgbòho ṣà bàbá Professor Banji Akíntóyè àwọn tó jẹ́ lídà àwọn tí wọ́n mú yìí àwọn náà ni ìyá Dúpẹ́ Onítìrí àwọn ló sọ̀rọ̀ tán yẹn adélé wọn òun náà ló sọ̀rọ̀ tán yẹn ẹ̀hẹ́n àwọn tí wọ́n jẹ́ lídà wọn nìyẹn o àwọn ni wọ́n lọ ẹ̀ eh, ni wọ́n lọ gbé ni wọ́n láwọn lọ sí sẹkritéríàtì o ní ìlú Ìbàdàn àwọn náà ló lọ hijack rédíò station lọ́jọ́ kìíní àná. Ẹ bá wa pín ètò yìí, ẹ̀yin náà bá wa fèròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí. Elédùmarè á ràn wá lọ́wọ́, a ò ní dààmú o.